orúkọ jésù orúkọ jésù ọlọ́run agbẹ́yìn ga adúpẹ́ lọ́wọ́ yín bàbá gba ọpẹ́ wa ọlọ́run gba ìyìn wa ọlọ́run gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa fún àánú àti oore ọ̀fẹ́ tá a rí gbà lónìí fún friday tí òní tó tó kà wá yẹ ní ayọ̀ àti àlàáfíà ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa ọlọ́run gba ìyìn wa ògo ni fọlọ́run lókè ọ̀run gbogbo àwọn kan tí wọ́n ọlọ́run yóò lò nínú ìṣọ́rù tòní olúwa darapọ̀ mọ́ wọn ọlọ́run ró wọn ní agbára olúwa dì wọ́n lé àmúrè májọ farapa májọ ṣubú ara látòrí ayé màmá dórí ẹni tó kéré jù ẹ̀mọ́ òyà ìgbà iṣẹ́ ṣe lórúkọ jésù ọlọ́run gba iṣẹ́ ṣe ògo ní fọlọ́run lókè ọ̀run àyíká àti agbègbè òyà ìgbà iná ọlọ́run gbogbo agbára tí a kò fìwé pè lórúkọ jésù yẹ wọnú ìdè lọ a ó máa yìn ọ́ a ó máa yìn ọ́ o gbogbo ọkàn tí ó di alábùkún fún nínú ìṣòro tòní ọlọ́run ẹ̀mọ́ ọ̀yà ró wọn ní agbára ọlọ́run sọ wọ́n di mímọ́ ọlọ́run bùkún fún wọn ọlọ́run gbọ́ àdúrà jésù kristi olúwa wa àmín àmín lórúkọ jésù a ó máa tẹ̀síwájú nígbà tí a ń kọrin nínú ìwé ìrere tìjọ apostoli ti kristi eight three sí ọ olùtùnú ọ̀run kwaya. la la la la la la la la la. se hallelujah mẹ́ta sí bàbá fún oore ọ̀fẹ́ àti àánú tá a rí gbà lọ́wọ́ ọlọ́run fún tòní hallelujah mẹ́ta wá ń tún kó gbogbo ènìyàn hallelujah hallelujah hallelujah ògo fọlọ́run a ó porúkọ jésù lóhùn òkè a ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore rẹ̀ fún ààbò rẹ̀ fún ìpamọ́ fún títóbi rẹ̀ lórí ayé wa àdúrà ọpẹ́ orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ ṣé o ọlọ́run àdúgbò agbẹ́yìnga yìnyín lógo àsọ ìpẹ́ ṣe fún oore yín fún ààbò yín fún ìpamọ́ yín fún títóbi yín lórí ayé wa lórí ìdílé wa lórí ìjáde lórí ìwọlé wa àdúpẹ́ nítorí pé agbègbè wa wà ní àlàáfíà àdúpẹ́ nítorí pé ẹ jẹ́ kí ibi ó bá wa ẹ jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni wa lórúkọ jésù ẹ̀mọ́ gba ọpẹ́ wa ọlọ́run gba ẹ̀yìn wa olúwa gba ọpẹ́ wa àdúpẹ́ lórí ọmọ àdúpẹ́ lórí ọkọ àdúpẹ́ lórí aya lórí ìdílé kọ̀ọ̀kan ẹ̀mí mọ́ ṣe ọlọ́run ṣe o ọlọ́run ṣe o ọlọ́run gbọ́ àdúrà jésù olúwa wa àmín a ó tún porúkọ jésù lóhùn òkè a ó tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tí yóò jẹ́ kí àṣìta ìbọn bà wá ọlọ́run tó jẹ́ kí rògbòdìyàn yóò gbọmọ lọ́wọ́ wa kò gba ọkọ bẹ́ẹ̀ ni kò gba aya kì í ṣe pé àfi ń yí àwọn tó bà ṣùgbọ́n ọlọ́run tó jẹ́ ó bà wá nínú ìjọ wa tó jẹ́ ó bà wá nínú ìdílé wa àdúrà ọpẹ́ orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ adúpẹ́ agbẹ́yìnga yìnyín fún oore rẹ fún àánú rẹ fún ààbò rẹ fún àwọn agbára tẹ fi mọ̀dí yí wa ká ẹ kí rògbòdìyàn yìí ẹ̀já ó bá lọ ẹ̀jọ́ bá wa ẹ̀jọ́ gbọmọ ẹ̀jọ́ gbọ́kọ ẹ̀jọ́ gbáya kì í ṣe pé àfi àwọn tó bá ṣùgbọ́n àfi ń gbórúkọ yín ga ni fún títóbi yín nínú ayé wa nínú ìdílé wa nínú ayé ọkùnrin obìnrin ọmọdé àti àgbà lórúkọ Jésù ẹ̀mí mọ́ ṣe gba ọpẹ́ wa Olúwa gba ìyìn wa Ọlọ́run gba ọpẹ́ wa Olúwa gba ìyìn wa Ọlọ́run gbọ́ àdúrà jésù kristi olúwa wa àmín a ó tún dúpẹ́ lórí ìjọ ọlọ́run láti headquarter dé gbogbo ẹ̀ka rẹ̀ ọlọ́run tó ń bójú tó wa tó fi wá sílẹ̀ tó kọ̀ wá ọlọ́run tó jẹ́ kí ìjọ rẹ̀ wà ní àlàáfíà ọlọ́run tó ń pa wá mọ́ tó ń mú wa lọ láyọ̀ tó mú wa dé lálàáfíà ọlọ́run tó jẹ́ aṣèjẹ tó jẹ́ aṣèrìn tó jẹ́ aṣìsọ tó jẹ́ aṣọ̀rọ̀ sọ àdúrà ọpẹ́ bẹ́ẹ̀ orúkọ jésù orúkọ jésù ọlọ́run mà ṣe o ọlọ́run á ọ́ adúpẹ́ nítorí pé ó mú wa lọ láyọ̀ ó mú wa dé lálàáfíà gbogbo ìjọ ọlọ́run wà ní àlàáfíà láti headquarter àti gbogbo ẹ̀ka ẹ̀ ò jẹ́ ká ṣe rìn ò jẹ́ àṣe sọ ò jẹ́ àṣe jẹ́ ò jẹ́ àṣe wà o ọlọ́run àgbẹ̀ yín ga torí pé ẹ̀ ń pa wá mọ́ ẹ jẹ́ kí ìjọ àgbàlá ìtúsílẹ̀ láti headquarter ẹ jẹ́ kó wà ní àlàáfíà ọlọ́run adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ bàbá gba ọpẹ́ wa ọlọ́run gba ẹ̀yìn wa olúwa gba ọpẹ́ wa ọlọ́run gba ẹ̀yìn wa ògo ni fún ọlọ́run lókè ọ̀run ògo ni fún ọlọ́run lókè ọ̀run ọlọ́run gbọ́ àdúrà jésù olúwa wa adúpẹ́ lórí ayé màmá àti gbogbo ìdílé wọn a dúpẹ́ lórí iṣẹ́ ìránṣẹ́ màmá a dúpẹ́ nítorí pé ọlọ́run tó darapọ̀ mọ́ wọn ọlọ́run tó jẹ́ kí ọfà ó bá wọn tó jẹ́ kí wọ́n sì jẹ́ ọlọ́run tó jẹ́ wọ́n sọ̀rọ̀ sọ ọlọ́run tó jẹ́ kí ibi ó bá wọn ọlọ́run tó jẹ́ kí wọ́n dààmú lórí ọmọ lórí ọkọ ọmọ aya ọmọ àti ọmọ ọmọ ọlọ́run tó jẹ́ wọ́n dààmú lórí iṣẹ́ ìránṣẹ́ yìí àdúrà ọpẹ́ orúkọ jésù orúkọ jésù orúkọ jésù àdúpẹ́ ọlọ́run ẹ ṣé lórí ayé màmá lórí ìdílé wọn lórí iṣẹ́ ìránṣẹ́ wọn lórí ọkọ ọmọ wọn lórí aya ọmọ wọn lórí ọmọ ọmọ wọn ọlọ́run á gbé yín ga lórí gbogbo ìjọ ọlọ́run ìtẹ̀yìn ọlọ́run kó lé wọn lọ́wọ́ ẹ̀jẹ̀ ń dààmú ẹ̀jẹ̀ ń wọ wàhálà ẹ̀jẹ̀ ń rí àkóbá nítorí ẹnikẹ́ni ẹ̀jẹ̀ ń sáré pé màmá ọlọ́run mà ṣe o ọlọ́run ò ṣeun ọlọ́run ò ṣeun ọlọ́run ò ṣeun ọlọ́run ò ṣeun àdúpẹ́ nítorí pé àdúrà tí màmá ń gbà lórí ayé ẹnìkankan ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ ẹ̀ka àdúrà wọn sí wọn láyà ọlọ́run ò ṣe ẹ fún wọn ní àlàáfíà ẹ fún wọn ní okun pípé ẹ fún wọn ní alágbára lórúkọ jésù ẹ̀mí mọ́ ṣeun olúwa ó ṣeun ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run ṣeun ọlọ́run ṣeun oorun tí wọ́n ń sùn ẹ̀jẹ̀ ń ṣorun sùn ẹ̀jẹ̀ ń ṣilẹ̀tẹ̀ ẹ̀jẹ̀ ń ṣọ̀rọ̀ sọ ẹ̀jẹ̀ ń ṣoúnjẹ jẹ ọlọ́run agbẹ́yìnga ọlọ́run ayìnyín ọlọ́run gba ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ọlọ́run gba ọpẹ́ wa ọlọ́run gba ẹ̀yìn wa olúwa gba ọpẹ́ wa ọlọ́run gba ẹ̀yìn wa lórúkọ jésù ẹ̀mí mọ́ gba ọpẹ́ olúwa gba ẹ̀yìn gbọ́ àdúrà jésù kristi olúwa wa àmín a ó tẹríba fún ìdáríjẹ́ ẹ̀ṣẹ̀ a ó sọ fọlọ́run gbogbo ibi tá a ti ṣẹ̀ sí ọlọ́run alààyè kí ọlọ́run dáríjì wa àdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ẹ̀mí mímọ́ o gbogbo ibi tí a ti ṣẹ̀ sí yín ọlọ́run dáríjì wa olúwa dáríjì wa olúwa dáríjì wá olúwa dáríjì wá olúwa dáríjì wá olúwa dáríjì wá ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan ni èyí tá a rò pé wọ ọlọ́run ò rí wa ṣùgbọ́n tí wọ ọlọ́run rí wa ọlọ́run dáríjì wá pàṣọ ẹ̀ṣẹ̀ wa olúwa má fi nà wá ọlọ́run ṣàánú fún wa olúwa dáríjì wá olúwa dáríjì wá olúwa dáríjì wá ọlọ́run gbọ́ àdúrà jésù kristi olúwa wa a ó béèrè fún àánú ọlọ́run ọlọ́run ṣàánú fún mi lóru yìí jẹ́ kí n rí àánú gbà jẹ́ kí àánú sọ̀rọ̀ lórí ayé mi a ó porúkọ Jésù lóhùn òkè a ó sọ di àdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù Ọlọ́run bàbá a béèrè fún àánú jẹ́ ká rí àánú gbà jẹ́ kí n rí àánú gbà jẹ́ kí n rí àánú gbà jẹ́ kí n rí àánú gbà àánú ni mo béèrè jẹ́ ká àánú sọ̀rọ̀ lórí ayé mi lóru yìí má jẹun wa lásán jẹ́ kí n rí àánú gbà jẹ́ kí àánú ṣiṣẹ́ ohun gbogbo tó ti sọnù lọ́wọ́ mi ọlọ́run fi àánú gbà padà fún mi olúwa fi àánú gbà padà fún mi olúwa fàánú gbà padà fún mi fàánú ṣiṣẹ́ lórí ayé mi fàánú ṣiṣẹ́ lórí ìdílé mi ọlọ́run jẹ́ n rí àánú gbà olúwa jẹ́ n rí àánú gbà aláàánú ni ọ́ olúwa fàánú bá mi ṣe fàánú sọ̀rọ̀ fàánú sọ̀rọ̀ fàánú sọ̀rọ̀ ọlọ́run gbọ́ àdúrà jésù olúwa wa àmín a ó béèrè fún agbára tí ń lépa tí ń gbà padà ti ń bá tí sì ti ń gbà padà a ó béèrè fún agbára yìí a ó sọ fún ọlọ́run olúwa agbára tí ń lé tí ń bá tí sì ń gbà padà yọ̀ǹda ẹ̀ fún mi lóru yìí láti gba ohun tó sọnù lọ́wọ́ mi padà ó àdúrà bẹ́ẹ̀ orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ o ọlọ́run á bàbá àwọn ọmọ àtẹ̀mọ́ agbára tí ń lépa tí ń gbà padà tí ń bá tí ń gbà padà ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún mi olúwa yọ̀ǹda ẹ̀ fún mi olúwa yọ̀ǹda ẹ̀ fún mi olúwa yọ̀ǹda ẹ̀ fún mi lóru yìí jẹ́ kí n lépa jẹ́ kí n bá jẹ́ n gbà padà ohun gbogbo tí sátani ti gbà lọ́wọ́ mi agbára tí ń lé tí sì ń bá tí ń gbà padà ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún mi olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí ní sọ̀rọ̀ tòní jẹ́ kí n lé jẹ́ kí n bá kí n sì gbà padà lórúkọ orúkọ jésù ọlọ́run wọ̀ mí ní agbára agbára tí ń lépa agbára tí ń bá agbára tí ń gbà padà ọlọ́run gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí ọlọ́run gbọ́ àdúrà jésù kristi olúwa wa àmín a ó sọ fún ọlọ́run gbogbo a ó sọ fún ọlọ́run àwọn màmá wa tí ọlọ́run ó lò fún wa ní àṣálẹ́ yìí ọlọ́run kó ró wọn ní agbára ọlọ́run kó wọ̀ wọn ní agbára ọlọ́run kó gbé wọn ró ọlọ́run kó dì wọn ní àmúrè má jọ ṣubú ara má jọ ṣubú ẹ̀mí òye àdúrà bẹ́ẹ̀ orúkọ jésù orúkọ jésù orúkọ jésù àwọn màmá wa tí ọlọ́run ó lò fún wa ní àṣálẹ́ yìí lórúkọ jésù ọlọ́run kó gbé wọn ró ọlọ́run kó dì wọ́n mú ọlọ́run kó ró wọn ní agbára ọlọ́run kó dì wọ́n ní àmúre má jọ ń ṣiṣọ má jọ ń ṣiṣe ọlọ́run gba ẹnu wọn sọ̀rọ̀ ọlọ́run gba ẹnu wọn sọ̀rọ̀ gbogbo ìdè ní òru yìí ó yá kó máa tú dànù gbogbo àjàgà nípa iṣẹ́ nípa àná ẹ̀tì wọn kí gbogbo àjàgà wọn máa fọ́ dànù ọlọ́run ṣe bẹ́ẹ̀ ògo ni fọlọ́run lókè ọ̀run ògo ni fọlọ́run lókè ọ̀run ọlọ́run gbọ́ àdúrà jésù kristi olúwa wa àmì mẹ́ta àmì àmì àmì lórúkọ jésù kristi olúwa ní báyìí a ó máa pàtẹ́wọ́ fún jésù nínú ayé àwọn màmá wa ìjà pàtẹ́wọ́ fún jésù ẹ pàtẹ́wọ́ yẹn dáadáa ọlọ́run là ń pàtẹ́wọ́ fún kì í ṣe nìyàn ọlọ́run là ń pàtẹ́wọ́ fún amen. bíbélì ní pé nínú gbogbo ká máa dúpẹ́ a fi ọpẹ́ fún olúwa nítorí tó ṣe nítorí tí àánú rẹ̀ dúró láéláé lórúkọ jésù kristi ti násárẹ́tì ní òru òní àárí ìyanu wa gbà mo fẹ́ kí a àkọ́kọ́. ká gbàdúrà níbi gbogbo tá a wà orí ọ̀fẹ́ tá a tún ní báyìí ẹ jẹ́ ká lù nínú ọlọ́run ká sì rí ìyanu gbà à ń porúkọ jésù ẹ̀mí mímọ́ bá mi pàdé lórí yìí pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ bá mi pàdé mo fẹ́ rí ọ mi ò fẹ́ wá lásán bá mi pàdé pẹ̀lú agbára ó yá àdúrà jésù ẹ̀mí mímọ́ ọlọ́run ní òru tòní ó yá bá wa pàdé pẹ̀lú agbára ìwọ la fẹ́ rí olúwa ọ olúwa ọ olúwa pàdé bá pàdé bá pàdé alágbára bá pàdé bá pàdé ọkàn ayé kọ̀ọ̀kan ìdílé kọ̀ọ̀kan olúwa pàdé olúwa pàdé olúwa ọ olúwa ọ olúwa ọ olúwa ọ olúwa ọ. olúwa wa à ń Jésù ní ohun òkè Olúwa lóru òní ó yá bẹ̀mí wò bẹ̀mí wò nínú rẹ bẹ̀mí wò nínú àánú rẹ bẹ̀mí wò nínú títóbi rẹ bẹ̀mí wò káyé mi ó lójú kan bẹ̀mí wò káyé mi gba àyípadà ó yá lóru òní olúwàbẹ̀wáwò olúwàbẹ̀wáwò olúwàbẹ̀wáwò olúwàbẹ̀wáwò lóru òní wò bẹ̀wáwò bẹ̀wáwò bẹ̀wáwò bẹ̀wáwò bẹ̀wáwò bẹ̀wáwò bẹ̀wáwò Jésù Olúwa wò à ó tún àdúrà yẹn gbà dáadáa tí òru òní ṣe àbẹ̀wò ńlá sínú ayé mi bí ayé mi wò láti mú ìdàrọ́ kúrò nínú fàdákà bí ayé mi wò láti yanjú ìṣòro mi àwọn ogun tó ta kókó olúwa bẹ̀ mí wò lónìí bẹ̀ ìdílé mi wò bẹ̀ ayé àwọn ọmọ mi wò ó yá. olúwa lóru òní bẹ̀ wá wò olúwa bẹ̀ ayé wa wò olúwa bẹ̀ ayé wa wò bẹ̀ ayé wa wò bàbá bẹ̀ ayé wa wò wọ́n ní alágbára yíwọ ni àtayé ṣe o bàbá bẹ̀ ayé wa wò ọlọ́run bẹ̀ wá wò bí ayé wa wò bẹ̀ ilé wa wò bí ayé wa wò bí ayé wa wò ìdílé kọ̀ọ̀kan olúwa bẹ̀ wọ́n wò. jésù olúwa wá lórúkọ jésù ẹ ò rí ìbẹ̀wò ọlọ́run mo fẹ́ kó gbàdúrà yẹn dáadáa ń gbàdúrà fún ìbẹ̀wò olúwa nígbà tí jésù olùgbàlà tó ṣe ìbẹ̀wò sílé àná pétérù ó bá ìyá aya rẹ̀ lórí ìdùbúlẹ̀ àìsàn jésù olùgbàlà lé ẹ̀mí àìsàn jáde ní bíbi tó bá ti ṣe ìbẹ̀wò iṣẹ́ agbára iṣẹ́ ìyanu ó máa ń ṣe ń bẹ̀ jésù bíbélì wípé jésù kristi ọ̀kan náà lánàá ọ̀kan náà lónìí ọ̀kan náà títí ayé àìnípẹ̀kun mo gbà wípé ọjọ́ òní yóò jẹ́ ọjọ́ tiwa yóò jẹ́ ọjọ́ ìdáǹdè wa a ó porúkọ Jésù yẹn tó Ọlọ́run ṣe àbẹ̀wò sínú ìdílé mi lónìí ṣe àbẹ̀wò rẹ sínú ayé mi lóru òní ṣe àbẹ̀wò rẹ sínú ìṣẹ̀dá mi sínú iṣẹ́ mi sáyé ọmọ mi sínú ìgbéyàwó mi gbogbo tí Sátánì fífogún jà mí Ọlọ́run bẹ̀ mí wò kó o fi náà run wọ́n dá tó ọlọ́run bẹ̀ wá wò lóru òní olúwa bẹ̀ wá wò lóru òní jésù bẹ̀ wá wò olúwa bí ayé kọ̀ọ̀kan wò ọlọ́run bí ayé kọ̀ọ̀kan wò ọlọ́run bẹ̀ wá wò olúwa bẹ̀ wá wò olúwa bẹ̀ wá wò olúwa bẹ̀ wá wò bí ayé wa wò bí ayé wa wò bẹ ilé kọ̀ọ̀kan wò gbogbo tí wọn ọlọ́run ò dá mọ́ wa tí sàtánì fi fogún jà wá ọlọ́run bẹ̀ wá wò kó fi mẹ́rún dànù ayé wa bí ayé obìnrin wò bẹ̀ wá wò olúwa bẹ̀ wá wò olúwa bẹ̀ wá wò olúwa olúwa àti olùgbàlà wa à ń gbàdúrà lórí ìbẹ̀wò olúwa ọlọ́run lóru òní bẹ̀ mí wò ẹ rí ó sọ fún Sárà ó ní èmi ó tún padà tọ̀ wá níwòye àmọ́dún bíbélì wípé olúwa bẹ sara wò olúwa bẹ sara wò ogún twenty five years ó sì di ìtàn ó di testimony èmi ò mọjọ́ tó ti wà nínú ìṣòro mi ò mọjọ́ tó ti wà nínú ogun mi ò sì mọ tó ń kọjá ṣùgbọ́n mo mọ̀ yí pé ìbẹ̀wò olúwa ó lè mú ìṣòro yẹn kó sọ di testimony bó ti ṣe nínú ayé Sarah bó ti ṣe nínú ayé Hannah bó ti ṣe nínú ayé àwọn ti ìṣáájú àti àwọn tá à ń rí ẹ̀rí wọn jẹ́ lónìí ẹ porúkọ Jésù ní ohùn òkè olúwa èmi lẹ̀ rí kàn ó yá bẹ̀ mí wò olúwa bẹ̀ mí wò bẹ ayé mi wò bẹ ilé mi wò bẹ ọmọ mi wò bẹ ìdílé mi wò gbogbo tó sọra rẹ̀ di ogun gbogbo tó sọra rẹ̀ kojú ìṣòro olúwa bẹ̀ mí o fi náà ogun ayé mi dà. ọlọ́run bí ayé wa wò bẹ̀ wá wò bẹ̀ wá wò bẹ̀ wá wò kó o yí òkùnkùn padà di ìmọ́lẹ̀ olúwa bẹ̀ wá wò ọlọ́run bẹ̀ wá wò kó o sọ ẹ̀gàn di ògo ọlọ́run bẹ̀ wá wò lóru òní ọlọ́run bẹ̀ wá wò bí ayé kọ̀ọ̀kan wò bẹ́ẹ̀ ìdílé kọ̀ọ̀kan wò olúwa bẹ̀ wá wò olúwa bẹ̀ wá bẹ̀ wá wò kó o mú wa kúrò ní ipò àìní. ọlọ́run ṣe ìbẹ̀wò ńlá sínú ayé wa lóru òní sínú ìdílé wa sínú ìgbéyàwó kọ̀ọ̀kan sínú ìdílé kọ̀ọ̀kan ọlọ́run ṣe àbẹ̀wò olúwa ṣe àbẹ̀wò olúwa ṣe àbẹ̀wò olúwa ṣe àbẹ̀wò olúwa ṣe àbẹ̀wò jésù olúwa wá gbogbo tí wọn ọlọ́run ò dámọ́ mi ti ń jayé mi lógun ọlọ́run fi náà rún dànù lóru òní fi náà rún dànù gbogbo ohun tó dá mọ́ mi tí ń jayé mi lógun ohun tó dá mọ́ mi tí ń jayé mi lógun ohun tó dá mọ́ ọmọ tí ń jayé ọmọ lógun gbogbo ohun tó sọra rẹ̀ di ogun nínú ayé mi olúwa lóru òní fìnà sí nídìí ó yà ọlọ́run fìnà sí nídìí ọlọ́run fìnà sí nídìí. Ah, ayérayé bẹ̀ wá wò. jésù olùgbàlà ó yá máa bẹ̀ wò gbogbo tó sọra rẹ̀ dógún Olu finá run olúwa finá run olúwa finá run iná ọlọ́run o ó yá máa run o iná ọlọ́run o ó yá máa o iná ọlọ́run o ó yá máa run ó yá máa run ó yá máa run ó yá máa run ó yá máa ó yá máa ó yá máa ó yá máa ó yá máa finá o finá iná rẹ rí gbogbo tó sọra rẹ̀ di ogun tó sọra rẹ̀ di ìṣòro nínú ayé wa lórí ọmọ ni nínú iṣẹ́ wa nínú ìgbéyàwó wa olúwafinárun olúwafinárun olúwafinárun olúwafinárun olúwafinárun jésù olúwa wa jésù olúwa wa mo fẹ́ ká gbàdúrà yẹn dáadáa níbi gbogbo tá a ti ń gbọ́ mi níbi gbogbo tá a ti wà nínú àdúrà yìí pẹ̀lú wa a ó porúkọ Jésù yẹn lọ́wọ́ òkè ẹ̀rí mo ní àkókò tó bá dé bá èèyàn téèyàn ní orí ọ̀fẹ́ rẹ̀ kéèyàn ó lò dáadáa níwájú Ọlọ́run kó lò dáadáa kò sẹ́ni tó mọ̀ pé lọ́jọ́ Sunday àníléráyé àdúrà Wednesday àti ti ìṣòru yìí ṣùgbọ́n nínú ilé rẹ yẹn mo tún fẹ́ kó gbà orí ọ̀fẹ́ ńlá ló tún sílẹ̀ báyìí ẹ porúkọ Jésù yẹn tó ọlọ́run gbogbo tó sọra rẹ̀ di ogun èyí tí mo mọ̀ èyí tí mi ò mọ̀ nínú ayé mi fi iná ṣì nídìí lóru òní gbàdúrà yẹn dáadáa nínú ilé rẹ ogun tẹ́ ń gbélé pọ̀ ogun tẹ́ ń sùn tẹ́ ń jí olúwa nínú ilé mi fọwọ́ iná rẹ wá ó yá fi iná ṣì nídìí ó yá fi iná ṣì nídìí ó yá fi iná ṣì nídìí ẹ̀mí mímọ́ o ogun tá a jọ ń sùn pọ̀ ogun tá a jọ ń gbélé pọ̀ olúwa wá rí olúwa finá sí nídìí olúwa finá sí nídìí olúwa finá sí nídìí iná sí nídìí iná sí nídìí iná sí nídìí olúwa sí nídìí iná sí nídìí finá sí nídìí finá sí nídìí finá sí nídìí iná ọlọ́run o ó yá ṣì nídìí iná ẹ̀mí mímọ́ ó yá ṣì nídìí ó yá finá ṣì nídìí ọlọ́run ayọ̀ babalọ́lá olúwa finá ṣì nídìí olúwa finá ṣì nídìí bó ti wù kó gbiná ò tó lórúkọ jésù olúwa finá ṣì nídìí iná ọlọ́run o ó yá ṣì nídìí ogun nínú ilé kọ̀ọ̀kan ogun lórí ayé kọ̀ọ̀kan ogun tí ẹjọ́ ń sùn ogun tí ẹjọ́ ń jí lórúkọ jésù olúwa finá ṣì nídìí olúwa wá àmín àmín mo bá kó tún àdúrà yẹn gbà olúwa wọnú ilé mi kó ṣe àbẹ̀wò ńlá ogun tí mi ò fojú mọ́kànlú gírí eléyìí tí bá mi jà nínú ilé yìí ogun tá a jọ sùn tá a jọ ń jí ogun táwọn àtọmọ mi jọ sùn tí a jọ ń jí ogun tó bá mi wọlé tí bá mi wọlé tí bá mi jáde nínú ilé yìí olúwa lọ́rùn òní finá wárí ó yá finá tì jáde olúwa finá wárí ó yá finá rún dànù ẹ̀mí mímọ́ jésù olùgbàlà máa fi náà wá rí olúwa fi náà tì jáde iná ọlọ́run wá rí olúwa fi náà tì jáde olúwa fi náà wá rí olúwa fi náà tì jáde olúwa fi náà wá rí olúwa fi náà tì jáde olúwa fi náà wá rí olúwa fi náà tì jáde olúwa fi náà wá rí olúwa fi náà tì jáde olúwa fi náà wá rí olúwa fi náà tì jáde olúwa wá rí olúwa jáde jésù olúwa wá gbàdúrà yẹn dáadáa ogun tí ní ilé làpótí jókòó dè dí bó o bá ń jáde á ní máa lọ ilé ló padà wàá bá mi ogun tí ń sọ ìwọlé àti ìjáde rẹ ogun tí òjò làlùyọ ogun tó dé ọdún sójú kan ogun tó ẹjọ́ ń sùn tẹ́jọ́ ń jí ogun tó fojú mọ́kànlú gírí ogun tó límìtì ẹ ogun tí bẹ́nu ilé rẹ yẹn wà á máa rin inú ilé yẹn láti pálọ̀ sí yàrá máa rìn ká ètò fàbẹ́ bẹ́ẹ̀dì ṣẹlẹ̀ ètò fòfurufú ṣẹlẹ̀ ètò fòkè àgbà ṣẹlẹ̀ ọwọ́ ọlọ́run wá rí iná ọlọ́run wá rí iná ọ̀run dànù iná tì í jáde ó yà á sí ẹ̀mí mímọ́ ogun tá a jọ ń gbélé pọ̀ olúwa fi náà rún dànù olúwa wọ́n rí finẹ́tì jáde Olúwa finẹ́tì jáde Olúwa finẹ́tì jáde Olúwa finẹ́tì jáde ogun tá a jọ gbélé pọ̀ Olúwa finẹ́tì jáde ogun tá a mọ̀ mí bá gbélé Olúwa finẹ́tì jáde Olúwa finẹ́tì jáde iná Ọlọ́run o ó yá tì jáde ogun tó kọ̀ mí bá gbélé Olúwa finẹ́tì jáde ogun tó bìnrin bá gbélé Olúwa finẹ́tì jáde Olúwa finẹ́tì jáde iná Ọlọ́run o ó yá máa tì jáde Olúwa finẹ́tì jáde Olúwa finẹ́tì jáde Olúwa finẹ́tì jáde Olúwa finẹ́tì jáde ológun tí mi ò fojú mọ́kànlú gírí olùwà fìdá ti jáde iná ọlọ́run o ọlọ́run iná ìyá fìdá gbà ìyá fìdá gbèmí níjà olùwà fìdá rìn olùwà fìdá rìn olùwà fìdá rìn ogun tó ní mí tiwa lórúkọ Jésù olùwà fìdá kọlù olùwà fìdá kọlù olùwà fìdá kọlù Jésù olùwà wá mi ò tí kú lórí kókó àdúrà yẹn ẹ tún àdúrà yẹn gba àlọ́gun tó límìtì mi tí ò jẹ́ ń ga ju bí mo ṣe wà yí lọ tí ò jẹ́ ń lè tẹ̀síwájú tí ò jọmọ mi ó tẹ̀síwájú ogun tó límìtì mi ogun tí bá mi gbélé ègún tí bá mi gbélé ẹ̀mí èpè ti bá mi gbélé ẹ̀mí àdàbí tí bá mi gbélé ogun tí mi ò fojú rí ogun tó ń dànà mi rú Olúwa ti náà rún dànù lóru òní Olúwa ti náà kọlù ọlọ́run iná ọjọ́ nírun ó yá ti náà kọlù èyí tí bá mọ̀ mí gbélé èyí bá kọ̀ mí gbélé èyí etí táyà mi gbélé olú ọtí náà kọlù ó yọ ti náà rún dẹ́nu ó yọ àdúrà. bóyá máa ti náà kọlù olú ọtí náà kọlù iná kọlù iná kọlù olú ọtí náà kọlù olú ọtí náà kọlù lóru òní olú ọtí náà rún dẹ́nu olú ọtí náà rún dẹ́nu olú ọtí náà rún dẹ́nu olú ọtí náà rún dẹ́nu olú ọtí náà rún dẹ́nu olú ọtí náà rún dẹ́nu olú ọtí náà rún dẹ́nu olúwa fi náà rún dànù olúwa fi náà rún dànù ah ọlọ́run iná ó yá ó yá bẹ́ẹ̀ mi yè lára rẹ̀ bẹ́ẹ̀ mi yè lára rẹ̀ bẹ́ẹ̀ mi yè lára rẹ̀ gbogbo tí sogún jà mí nínú ilé tí mo gbé gbogbo ogun tó sogún jà mí lórí ilẹ̀ alààyè ó yá tiná gbẹ̀ẹ́ mi yè lára rẹ̀ tiná gbẹ̀ẹ́ mi yè lára rẹ̀ tiná gbẹ̀ẹ́ mi yè lára rẹ̀ tiná gbẹ̀ẹ́ mi yè lára rẹ̀ tiná gbẹ̀ẹ́ mi yè lára rẹ̀ tiná gbẹ̀ẹ́ mi yè lára rẹ̀. olúwa wa ọwọ́ tá a gbé sí ayé mi lé lọ́wọ́ ó yẹ ẹ̀ máa gbẹ ẹgbẹ́ àṣẹ ni mo fẹ́ kó sọ̀rọ̀ àṣẹ jáde ọwọ́ tá a gbé sí ìdílé mi lé lọ́wọ́ ó yẹ ẹgbẹ́ ọwọ́ tó gba sẹ́ẹ̀mí ṣe nínú ìjọba òkùnkùn ọwọ́ tó ń dáná ogun nítorí tèmi ó yẹ ẹ̀ máa gbẹ ó yẹ ẹgbẹ́ gbogbo ọwọ́ abẹ̀wẹ̀ àti ajẹ́wẹ̀ nínú ìjọba òkùnkùn lórí ayé mi lórí ọmọ mi lórí ọkọ ó yẹ ẹgbẹ́ dànù ó yẹ àti. gbogbo ọwọ́ tá a bẹ̀ lọ́wọ́ tá a gbé sí ayé mi fún nínú ìjọba òkùnkùn ó yá ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ọwọ́ ọbẹ̀wì àti ajẹ́wẹ̀ gbogbo àwọn ibi gbogbo lórí ayé mi lórúkọ Jésù àwọn tó ń ṣiṣẹ́ lòdì lórí ìbí lórí ọmọ lórí ọkọ ó yẹ máa gbẹ ó yẹ gbẹ ó yẹ gbẹ ó yẹ gbẹ ó yẹ gbẹ ó yẹ gbẹ ó yẹ gbẹ lórí àwọn ọmọ àjọ yìí ó yẹ gbẹ lórí gbogbo ọkàn tó ń gbọ́ mi láti ibi gbogbo lábí ọ̀run àwọn tó ń ṣiṣẹ́ lòdì nínú ayé wa lórúkọ Jésù lóru yìí o lóru yìí o olùwàfinárun olùwàfinárun ó gbẹ ó gbẹ ó gbẹ ó gbẹ ó gbẹ. jẹ́ olúwa wa àmín ẹnìkan gbọ́ àdúrà yìí lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ kó gba àdúrà yìí kó tún àdúrà yìí gbà ogun àtiléwá tí ń jà mí ogun àtiléwá tó sọra rẹ̀ dogun alọ́rẹ́ ọlọ́run gbè mí níjà lóru òní kó fi okun àtìlẹ́wọ́ tá a fi ń jà mí ọlọ́run iná ó yá mú dànù mú dànù mú dànù ọwọ́ ogun àtìlẹ́wọ́ ó yá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ ogun àtìlẹ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀.

má gbàgbé bíbélì wípé ara ilé kálukú lọ̀tá ẹ̀ bí ikú ilé ò bá pani tòde ò lè pani ọwọ́ ogun àtiléwá tó ń sílẹ̀kùn fún tòde ẹ̀yin tó wà ní ilẹ̀ òkèèrè ẹ gbàdúrà yẹn dáadáa ẹ̀yin tó wà lábroad ẹ gbàdúrà yẹn dáadáa ọwọ́ ogun àtiléwá tó lè mú kí n má kéré oko délé ọwọ́ ogun àtiléwá tó límìtì mi tó mú mi ṣiṣẹ́ bí ẹni tó mú mi jìjẹ lérí tó mú kí n kójọ tó tún tú ká mọ́ mi lọ́wọ́ ọwọ́ ogun ìdílé tó ní mi ò ní láṣeyọrí ọlọ́run iná fi ná pàdé ẹ̀ lóru òní olúwa fi ná rọ́dánù láyé òní ọ̀la àmì mímọ́ ọwọ́ ogun àtiléwá ó yá gbẹ gbẹ gbẹ gbẹ ọlọ́run iná ó yá máa fi náà rún dànù olú àfinárun dànù olú àfinárun dànù olú àfinárun dànù Jésù olùgbàlà ó yá finárun dànù ọwọ́ ogun àtiléwá ó yá finárun dànù finárun dànù finárun dànù finárun dànù finárun dànù finárun dànù finárun dànù finárun dànù finárun dànù iná run dànù iná run dànù lórí ayé mi lórí ọmọ mi máa fi iná run máa fi iná run yéèsì olúwa wá ọlọ́run bá ìpinnu ìka ènìyàn jẹ́ lórí ayé mi àwọn ọ̀dájú ẹ̀dá aláìláàánú àwọn ajọ́mọ́ ṣiṣẹ́ mọ́jọ́mọ́ jèrè àwọn ajọ́mọ́ jèrè mọ́jọ́mọ́ fèrè ṣe rere àwọn afàkókò ayé ẹni ṣòfò ọlọ́run bá ìpinnu ìka ènìyàn jẹ́ lórí ayé mi láàjì òru òní ó yá àdúrà. ènìyàn olúwa máa bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ lórí ayé mi olúwa máa bàjẹ́ lórí àwọn ọmọ mi olúwa bàjẹ́ olúwa bàjẹ́ lórí gbogbo àwọn tó ń gbọ́ mi níbi gbogbo lábí ọ̀run olúwa bà ìpinnu òkè ènìyàn jẹ́ ìpinnu ọ̀dájú ẹ̀dá olùwàbàjẹ́ olùwàbàjẹ́ olùwàbàjẹ́ olùwàbàjẹ́ olùwàbàjẹ́ olùwàbàjẹ́ olùwàbàjẹ́ olùwàbàjẹ́ olùwàbàjẹ́ olùwàbàjẹ́ olùwàbàjẹ́ ìpinnu ka ènìyàn lórí mi lórí ọmọ mi lórí ọkọ ọmọ lórí ayọ̀ ọmọ olùwàmàbàjẹ́ olùwàbàjẹ́ lórí ọmọ ọmọ mi olùwàbàjẹ́ ìpinnu ọ̀dájú ẹ̀dá ti ka ènìyàn olùwàmàbàjẹ́ olùwàbàjẹ́ olùwàbàjẹ́ olùwàbàjẹ́ lórí ayé mi olùwàbàjẹ́ olùwàbàjẹ́ bàjẹ́ gbàdúrà yẹn dáadáa níbi tó wà máa gbàdúrà yẹn dáadáa ọlọ́run tó gba ìmáìtóbélì jẹ́ lórí dákìrì olúwa gba ìpinnu òkè ènìyàn jẹ́ ó gba ìpinnu hamani jẹ́ lórí mọ́dékàì lórúkọ jésù ìpinnu òkè ènìyàn olúwa bàjẹ́ lórí. a ń gbàdúrà yẹn olúwa gba ìpinnu òkè ènìyàn jẹ́ lórí mi lórí ilé mi lórí ọmọ mi lórí ọkọ mi ìpinnu òkè ènìyàn olúwa bàjẹ́ olúwa bàjẹ́ lónìí ó yà sílẹ̀. gbogbo ìpinnu ọkà ènìyàn lórí mi olú àbàjẹ́ olú àbàjẹ́ olú àbàjẹ́ olú àbàjẹ́ olú àbàjẹ́ olú àbàjẹ́ ìpinnu ọ̀dájú ẹ̀dá aláìláàánú ọ̀ka ènìyàn olú àbàjẹ́ lórí mi lórí àwọn ọmọ mi olú àbá ìpinnu ọ̀ka ènìyàn jẹ́ olú àbàjẹ́ olú àbàjẹ́ ìpinnu ọ̀dájú ẹ̀dá aláìláàánú àfògóṣòfò olú àbàjẹ́ olú àbàjẹ́ olú àbàjẹ́ olú àbàjẹ́ jẹ́ olúwa wá ó dé gbà tàbí lórí àwọn ọmọ mi olúwa yí ibi rẹ̀ dà sórí rẹ̀ bí ọmọ mi ti forí ara rẹ̀ gbé ẹrù rẹ̀ lórí mọ́dẹ́kẹ́ ibikíbi tí wọ́n lè pinnu nílé bàbá nílé ìyá níbi tí mo mọ̀ níbi tí mi ò mọ̀ nínú àjọ òkùnkùn àgbáyé olúwa yí ibi rẹ̀ dà lé lórí olúwa yí ọlọ́run yí ibi rẹ̀ dà lé lórí ẹlẹ́rìí ibi kọ́kọ́ rí ara rẹ̀ gbé bíbélì wípé bí wọ́n ti fẹ́ ègún bẹ́ẹ̀ ni kó dé sí wọn bí inú wọn kò ti dùn sọ rere kó rere ó dé wọ̀ wọn ibi tí wọ́n pinnu Olúwa yí lé wọn lórí Olúwa yí lé wọn lórí yí lé wọn lórí yí lé wọn lórí yí lé wọn lórí yí lé wọn lórí yí lé wọn lórí yí lé wọn lórí yí lé wọn lórí yí lé wọn lórí níbi tí wọ́n pinnu jésù olùgbàlà máa yí ilé wọn lórí ọlọ́run ayọ̀ babalọ́lá ibi tí wọ́n pinnu olú ayé ilé wọn lórí olú ayé ilé wọn lórí ẹlẹ́rù ibi kó gbé ẹlẹ́rù ibi kó gbé ẹlẹ́rù ibi kó gbé ẹlẹ́rù ibi kó gbé ẹlẹ́rù ibi kó gbé ẹlẹ́rù ibi kó gbé ẹlẹ́rù ibi kó gbé ẹlẹ́rù ibi kó gbé ẹlẹ́rù ibi kó gbé ẹlẹ́rù ibi kó gbé jésù olúwa wa jésù olúwa wa gbogbo àjàgàkájàgà lọ́rùn mi tí ò jẹ́ rírí ògo òbírì bó ṣe tọ́ ọlọ́run já dànù lónìí gbogbo àjàgà ogun àjàgà ìrólóore àjàgà ìráláàánú àjàgà òkùnkùn gbogbo gbogbo àjàgà ayé lọ́rùn mi tó ń fara ni mi nínú ìrìn àjò olúwa bá mi já dànù lóru yìí ó yà sí i. ọlọ́run máa já olúwa ti náà já gbogbo àjàgà ọgbọ́n iná já iná já iná já iná já iná já iná já olùwàjà dànù olùwàjà dànù olùwàjà dànù olùwàjà dànù olùwàjà dànù àjàgà ogun ìdílé olùwàjà àjàgà ìgún àjàgà ìpè àjàgà mọ́ṣẹ́rẹ́rẹ́ olùwàjà olùwàjà olùwàjà olùwàjà olùwàjà olùwàjà jésù olúwa wa ẹ máa tún àdúrà yẹn gbà. isaki ó sọ fún ọmọ rẹ̀ yìí sọ ó ní àmọ́ sá nígbà tó bá di alágbára wàá mú idà rẹ láti já àjàgà rẹ̀ kúrò lọ́rùn rẹ̀ àjàgà ogun ìdílé àjàgà àbúrò àjàgà ogun ẹ̀jẹ̀ ẹ jẹ́ káwa náà tún àdúrà yẹn gbà gbogbo àjàgà tó límìtì mi gbogbo àjàgà ogun àjàgà ìgún àjàgà mọ̀rọ̀ mọ́rọ̀lóore àjàgà ogun àjàgà èpè èyí tó wà lọ́rùn mẹ́ẹ́. olúwa fi méjì àdànù lórí òde. ọlọ́run já dànù ọlọ́run já finá já gbogbo àjàgà kájàgà gbogbo àjàgà ogun iná ọlọ́run máa já dànù olú àfiná já dànù olú àfiná já dànù finá já dànù àjàgà èṣù àjàgà ogun àjàgà ègún ó yá já já já já já já já já já já.

olórin yẹn ló wí pé ọ̀nà mi àlà ọ̀nà mi àlà ọ̀nà mi àlà àfàìlà ọjọ́ ló lè mú kọ̀nà mi máa la ọ̀nà mi àlà o gbogbo ọ̀nà tó ti dí ìwọ tó lànà fún Ísírẹ́lì nínú agijù Olúwa fọwọ́ agbára rẹ lànà fún mi ọ̀nà ìṣerere ọ̀nà ìsọdínà ọ̀nà ìfọ̀kànbalẹ̀ ó yà á. ẹ̀mí mímá olúwa lànà lànà fún mi lànà fún mi lànà fún mi lànà fún mi ọ̀nà ìṣerere ọ̀nà àlùyọ ọ̀nà ìgbésókè ọ̀nà ìsọdílá olúwa lànà olúwa lànà olúwa lànà olúwa lànà olúwa lànà fagbára rẹ lànà fagbára rẹ lànà fagbára rẹ lànà fagbára rẹ lànà fagbára rẹ lànà fagbára rẹ lànà fagbára rẹ lànà fagbára rẹ lànà fagbára rẹ lànà fagbára rẹ lànà fagbára rẹ lànà lànà fún mi Lana fún mi Lana fún mi Lana fún mi Lana fún mi Lana fún mi Lana fún mi Lana fún mi Lana fún mi Jésù Olúwa wa Ọlọ́run ràn mí lọ́wọ́ gbé ayé mi sókè gbé iṣẹ́ mi sókè gbé àwọn ọmọ mi sókè gbé ọkọ mi sókè mo fẹ́ kó béèrè olóṣèlérí ó ní nítòótọ́ èmi ó ràn lọ́wọ́ nítòótọ́ èmi ó fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè Ọlọ́run àkókò ti tó àsìkò tí eyín bá wọ̀ lẹ́nu lèyàn ń jìjà kábi èkùrọ́ olúwa fi àkókò yìí gbé mi dìde olúwa gbé mi sókè olúwa gbé mi sókè gbé àwọn ọmọ mi sókè ọmọ mi ò gbọdọ̀ sẹ́nu ayé gbé ọkọ mi sókè gbé aya mi sókè gbé iṣẹ́ mi sókè gbé ìpè mi sókè ó yá àṣẹ ìgbésókè àṣẹ ìgbédìde ó yá wọnú ayé mi àṣẹ ojúrere àṣẹ ìgbésókè wọnú ayé mi wọnú ayé mi wọnú ayé mi àṣà ìṣerere àṣà ìgbédìde àṣà ìgbésókè wọnú ayé mi lọ wọnú ayé mi lọ wọnú ayé mi lọ wọnú ayé mi lọ wọnú ayé mi lọ wọnú ayé mi lọ wọnú ayé mi lọ àṣà ìgbédìde àṣà ìgbésókè wọnú ayé wa wọnú ayé wa wọnú ayé wa wọnú ayé wa wọnú ayé wa wọnú ayé wa wọnú ayé wa wọnú ayé wa wọnú ayé wa wọnú ayé wa wọnú ayé wa wọnú ayé wa àti ìgbésókè wọnú ayé wa wọnú ayé wa wọnú ayé wa jésù olúwa wa ó ní ọlọ́run CAC mo bẹ̀bẹ̀ ìpè CAC mo bẹ̀bẹ̀ fọwọ́ agbára fàmí débi re. ọlọ́run CAC mo bẹ̀bẹ̀. pé Jósẹ́fù mo bẹ̀bẹ̀ fọwọ́ agbára fà mí débi re. àdúrà ló ń gbà yẹn o. Fọwọ́ agbára fà mí débi re. ọwọ́ agbára kàmí débi re. Jésù Olúwa wa ọwọ́ agbára rẹ fi fà àwọn ọmọ mi débi re ọwọ́ agbára rẹ fi fakọ̀ mi débi re ọwọ́ agbára rẹ fi fayọ̀ mi débi re ọwọ́ agbára rẹ fi gbé mi sókè fi gbé mi débi re ó yà ìdúrà. Jésù ọwọ́ agbára rẹ fi gbé mi débi re. ọwọ́ agbára rẹ fi gbé mi débi re ọlọ́run fọwọ́ agbára rẹ gbé mi débi re. ọwọ́ agbára rẹ Jésù fi gbé àwọn ọmọ mi débi re fi gbé ọkọ mi débi re fi gbé ẹnìkọ̀ọ̀kan níbi gbogbo tá a ti ń gbọ́ mi tá a ti ń gbàdúrà yìí lọ́wọ́lọ́wọ́ Olúwa wọn débi re kọ̀nẹ́ẹ̀tì wọn mọ́ lóore kọ̀nẹ́ẹ̀tì wọn mọ́ láàánú ẹnìkan ṣoṣo tó jẹgbẹ̀rún olóore lọ ọlọ́run lónìí olú wọn tì wọ́n olú gbé wọn sókè olú gbé wọn sókè fọwọ́ agbára rẹ gbé wọn dìde fọwọ́ agbára rẹ gbé iṣẹ́ wọn dìde bí ayé wọn dìde bí ọmọ wọn dìde jésù olúwa wa ó tọrọ tó ṣòro ṣe fún ènìyàn ọlọ́run fàánú ṣe nínú ayé mi ohun tó sòrò ṣe a máa ń kọrin yẹn bàbá ló lè ṣe jésù ló lè ṣe. ohun tó ṣòro jésù ló lè ṣe ohun tó ṣòro ṣe fún ènìyàn mi ò mọ tó wà nínú ayé rẹ tó ń retí ìdásí ọlọ́run tó ṣòro ṣe fún ènìyàn ọlọ́run fagbára rẹ ṣe fi títóbi rẹ ṣe àánú tó fi kú ní calvary olúwa fi ṣiṣẹ́ nínú ayé mi kó fi ṣèyanu ayé àdúrà. ká gbàdúrà fún ààbò ọlọ́run lé kù nínú ọdún yìí ìjì ikú mọ́jọ́ jà wọnú ilé mi ẹbí mi ẹ̀jẹ̀ mi mọ́jọ́ fi ṣètùtù orílẹ̀-èdè ọlọ́run ìjì ìdààmú mọ́jọ́ jà wọnú ilé mi ìjì mọ́jọ́ jà mí mi ó yà ẹ̀mí mímọ́ olúwa ìjìkìjì mọ́jì ó jà wọlé mi ìjì ìbànújẹ́ mọ́jì ó jẹ̀lù mi aláàbò lálẹ́ gọ́ṣẹ́nì Olúwa ṣàbò lórí ilé mi Olúwa ṣàbò lórí ilé mi ẹsẹ̀ abánisọ̀fọ̀ mọ́jì ó wọnú ilé mi ìjì ìdààmú mọ́jì ó jẹ̀lù mi ìjì ìdààmú mọ́jì ó jẹ̀lù mi. Jésù Olúwa wa Jésù Olúwa wa ìjíkú tó ń jà kiri àìmọye ilé ló ti wọ̀ ẹ jẹ́ ká tún àdúrà yẹn gbà ìjíkú mọ̀jọ́ jà wọnú ilé mi ìjì ìdààmú ìjì ẹkún ẹsẹ̀ abánisọ̀fọ̀ mọ̀jọ́ wọnú ilé mi lọ́dún yìí ìjì wàhálà mọ̀jọ́ jà wọnú ilé mi lórí ọmọ mi lórí ọkọ mi lórí aya mi lórí àwọn olóore mi lórí àwọn ènìyàn mi lórí ẹbí mi ó yà sí wa. ìjì ìdààmú méje ó jálù mí ìjì ẹkún méje ó jálù mí ọlọ́run ṣàánú fún mi olúwa ṣọgbà yí mi ká ìjì méje ó jálù mí olúwa ràdọ̀bò mí olúwa ràdọ̀bò mí ìjì ibi méje ó jálù mí jésù olúwa wá ẹ jẹ́ ká kà nínú ìwé oní psalm ninety one kí ló ti wí ẹsẹ̀ ìkíní sí ìkẹta psalm ninety one àkọ́sórí wa ni a fẹ́ fi gbàdúrà fún ààbò. ọlọ́run mi ẹ pariwo ìwọ ni mo gbẹ́kẹ̀lé gbà mí lọ́wọ́ ìjì ikú ìjì ẹkún ìjì ìdààmú yà kíá olúwa wá ó ní òun pa wá mọ́ ní àlàáfíà pípé ọkàn ẹni tó sinmi lé e nínú ìwé Isaiah twenty six verse three ọlọ́run pa mí mọ́ pa àwọn ọmọ mi mọ́ ọlọ́run pa mí mọ́ tilétilé mi gbogbo olúwa pa wá mọ́ ìjìkìjì ìdààmú ibi mọ́jọ́ jẹ́ tiwa lópin ọdún yìí yà yà. ọlọ́run pa wá mọ́ ṣàbò lórí wa. Jésù Olúwa wa níbi gbogbo tá a wà lábẹ́ ọ̀run mo fẹ́ ká gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ gbàdúrà fún Jerusalem àwọn tó fẹ́ yóò ṣe rere Ọlọ́run fi àánú la orílẹ̀-èdè Nàìjíríà kọjá dáwọ́ ìtàjẹ̀sílẹ̀ yìí dúró fi àánú rìnrìn agbára lórílẹ̀‐èdè nàìjíríà ó yà síwá. àwa gbàdúrà fún orílẹ̀‐èdè nàìjíríà ká lè bá a ṣe rere nínú rẹ̀ olúwa fi àánú ńlá dá sí ọ̀rọ̀ orílẹ̀‐èdè nàìjíríà fi àánú la orílẹ̀‐èdè yìí kọjá fi àánú la orílẹ̀‐èdè yìí kọjá ọlọ́run ṣíṣe àtúnṣe tó lágbára ṣíṣe àtúnṣe tó lágbára jésù olúwa wa ẹ jẹ́ a gbogbo àwọn ọ̀dọ́ wa tí ń jàjàgbara ààbò ọlọ́run kó dájú lórí ayé wọn ẹ̀jẹ̀ jésù olùgbàlà kó bò wọ́n kó bo àwọn ọmọ yẹn ọfà ikú kó má ṣe bà wọ́n ó yá àdúrà. gbogbo àwọn ọ̀dọ́ wa níbi gbogbo tí wọ́n ń jàjàgbara olúwadẹ̀jẹ̀rẹ̀ bò wọ́n olúwabánisọgbà yí wọn ká olúwagbà wọn lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò olúwajẹ́kàbòrí ó dájú lórí wọn àbòrẹ́jọ́ dájú lórí wọn àbòrẹ́jọ́ dájú lórí wọn yéésù olúwa wá àdúrà tó kù tá a fẹ́ gbà fún nàìjíríà náà ni wípé olúwa bá wa ṣàtúnṣe bá wa ṣàtúntò orílẹ̀-èdè yìí bá wa ṣe àtúntò rẹ̀ lọ́nà tí yóò gbà rọ̀ wá lọ́rùn lọ́nà tí yóò gbà tù wá lára olúwa ṣe àtúntò rẹ̀ látòrí ó yá àdúrà. ọlọ́run bá wa ṣe àtúntò orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run ṣe àtúntò rẹ̀ ọlọ́run ṣe àtúntò rẹ̀ ọlọ́run ṣe àtúntò rẹ̀ ṣe àtúntò orílẹ̀-èdè yìí ọlọ́run ṣe àtúntò rẹ̀ ọlọ́run gbọ́ àdúrà jésù olúwa wa jésù olúwa wa mo fẹ́ ká lọ wo ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ní àárín ìṣẹ́jú márùn-ún péré mo fẹ́ ká wo ìwé wòlíì àìsáyà àìsáyà. Isaiah 41. Isaiah chapter 41. We start reading from verse 10. Isaiah 41 from verse 10. Má bẹ̀rù. Ní àkókò yìí, mo fẹ́ ká mú ọkàn wa le lórílẹ̀-èdè àgbáyé pàápàá jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Sunday àkọ́kọ́ tí a ó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ìlú Èkó àsìkò tá a wà ní lockdown ni Olúwa fi ìran kan hàn mí ó ní agbára bí mo ṣe dé church wa ní headquarter lọ́jọ́ yẹn ni mò ń sọ pé etí ń bọ̀ lẹ́yìn ìkòró ní orílẹ̀-èdè Nàìjíríà ó lágbára ju kòró yìí lọ mo deliver message yẹn láàárọ̀ ọjọ́ yẹn ní church èyí tí Olúwa fi hàn mí tó tún bọ̀ lẹ́yìn kòró ó lágbára ju kòró lọ ní nàìjíríà mo wá fẹ́ sọ fún ọba yìí pé má bẹ̀rù ohun yòówù kó má ṣàìdé ọlọ́run ń bẹ nítòsí rẹ̀ ọlọ́run yẹn ló ṣèlérí fún wa wípé ká má bẹ̀rù ìwọ má bẹ̀rù ọlọ́run ń bẹ pẹ̀lú ohun kan yìí náà mọ gbàdúrà láìsinmi àti ìlérí rẹ ni wípé nítorí òun wọn. olóníképè mi èmi ò dá yín lóhùn so mo fẹ́ kó o dúró lórí àwọn ọ̀rọ̀ tí ọlọ́run sọ máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ nígbà náà kò sí tí ń dáyà afoni tí ó lè dẹ́rù bà ọ́ ẹ̀gbọ́n tí ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run yẹn wí ìwọ má bẹ̀rù nítorí mo wà pẹ̀lú rẹ ẹ̀hán má fọ̀yà èmi ni ọlọ́run rẹ èmi ò fún ọ ní okun nítòótọ́ èmi níbi gbogbo bó ti ń gbọ́ mi ìrànlọ́wọ́ tí ó mú ọ borí ogun ìrànlọ́wọ́ ńlá tèmi àti òfin mi fara kó nínú ìfẹ̀míṣòfò lórúkọ Jésù olùgbàlà wàá rí ìrànlọ́wọ́ yìí gbà ìrànlọ́wọ́ yóò wa yóò dìde sí ilé wa ó ní òun yóò ràn wá lọ́wọ́ ó ní bàbá lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú ràn ọ́ lọ́wọ́ bó bá kò sí ẹ̀dá tó lè ní owó jọ kulẹ̀ olóòlè ràn lọ́wọ́ tí ò tó ní sírègùn bẹ́ẹ̀nìyàn ẹlẹ́ran ara bá ràn ẹ́ lọ́wọ́ tó gbé ọ sókè tó bá dọ̀la yóò sírègùn ẹlẹ́ran ara ni ṣùgbọ́n kí ló ń là kọjá láti borí ìṣòro rẹ yóò ràn lọ́wọ́ láti borí ogun yóò ràn lọ́wọ́ sámọ lọ ń wá bàbá lè ran Sárà lọ́wọ́ arúgbó tọrọ Elizabeth lọ́wọ́

nínú ilé rẹ tó ti ń gbàdúrà sóòru yìí lórúkọ jésù gbogbo táyé rẹ nílò ọlọ́run yóò gbélé ọ lọ́wọ́ ó ní wọn má bẹ̀rù èmi ni ọlọ́run rẹ èmi ó ràn ọ́ lọ́wọ́ ìrànlọ́wọ́ láti borí ogun láti fún ọ lọ́mọ láti fún ọ lọ́kọ láti fún ọ níṣẹ́ láti fún ọ láyọ̀ láti fún ọ ní ìṣẹ́gun lórí àkẹ́tì àìsàn tó wà yẹn ìrànlọ́wọ́ tó nílò lórúkọ jésù ọlọ́run yóò gbé sí ọ. Uh-huh. rí báyìí ṣẹ́gbẹ̀sọ́kẹ̀ ló nídìí níbi táyé dá òjòkó sí níbi tá a dá ọ dúró sí lójú kan inú ìrìn àjò ògo tó ti lè tẹ̀síwájú mọ́ níbi tá a já ọ jù sí níbi tó kọjá ọ jù sí níbi tó ti nílò ìgbésókè lórúkọ Jésù Ọlọ́run yóò gbé ọ sókè ìwọ má bẹ̀rù ẹ̀mí Ọlọ́run sọ fẹ́mi àti ẹ lóru òní pé ká má bẹ̀rù ogun yòówù tó dé ẹ̀ṣẹ́ togun tó ń lọ ní Nàìjíríà má bẹ̀rù bá bá lè kó àwọn ọmọ Ísírẹ́lì yọ ní Gósẹ́nì ní ilẹ̀ Íjíbítì tí gbogbo ìdààmú àti ìjì tó jà níbẹ̀ tí ò wọlé àwọn ọmọ Ísírẹ́lì ládùúgbò Gósẹ́nì ò ní farakó ibi ò ní wọlé ẹ̀ ìdààmú ò ní jẹ́ tiẹ̀ olómi ká má bẹ̀rù ó ní òun ni Ọlọ́run wa ẹni Olódùmarè bá ń bẹ lẹ́yìn rẹ̀ kò sógun tó lè borí rẹ̀ ní ipò kìrìyówù tó lè wà bóyá o ti lálàá kan ló dẹ́rù bá ọ ohun ọlọ́run jáde sí ọlọ́run òní wípé má bẹ̀rù má fọ̀yà yóò fọwọ́ ọ̀tún rẹ̀ gbé ọ sókè báyọ̀ ti wò yípo lè dìde mọ́ àwọn ayé ti lù ọ ní jìbìtì wọ́n ti gbá ọ lójú wọ́n ti já ọ kulẹ̀ òòrí wọ́n ti dojú bísínẹ́sì ẹrú ọwọ́ ọlọ́run yóò gbé bísínẹ́sì yẹn sókè ọwọ́ ọlọ́run yóò ràn lọ́wọ́ gbogbo bíkíbi tó ń ṣogún jà ọ ọwọ́ ọlọ́run yóò jà fún ọ yóò sì fún ọ ní ẹ̀rí rere. Uh-huh. kíyèsí. gbogbo àwọn tó ń sí ojú yóò tì. kí wá ló tún dé kí ló tún ti sọ̀rọ̀ kọ́ ọmọ rẹ tí ìyanu ló nílò tó o jọrọ gbogbo nǹkan wọ̀nyí òun náà ni pé dúró nínú ọlọ́run ní ìgbàgbọ́ kristi jésù kọ́ ọ̀nà rẹ sílẹ̀ nínú ìwé of chapter three nineteen ó ní kẹsì tó yí padà kí àkókò ìtura bọ́ ọba ti ronúpìwàdà ẹ̀ṣẹ̀ tó o sì ń gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ tó ń gbégbé ayé ìwà mímọ́ nínú ìwé bẹ́rù orí kọkànlá àbí ìwé bẹ́rù orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlá ó ní ẹwà lálàáfíà pẹ̀lú gbogbo ènìyàn pẹ̀lú ìwà mímọ́ ó ní láìsí èyí nì kò sí ẹni tí ó ṣe kíni tí ó rí ọlọ́run kó lè bá a rí kó lè di rírí fún ọ kó lè jí ọlọ́run rẹ kó lè gbé ọ níjà òbọmọ níjà kẹrù òbò níjà ni kó lè gbé ọ sókè o gbọ́dọ̀ ṣe kíni o gbọ́dọ̀ kọ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀ kó wà lálàáfíà pẹ̀lú gbogbo ènìyàn kó lè bá gbọ́ tiẹ̀ wọ́n wá rí bọ́ọ̀ bá ti ṣe nǹkan yẹn gbogbo ẹnikẹ́ni tó bá dìde ogun sí ọ tó bínú sí ọlọ́run ọ̀fẹ́ mọ̀ bó ti jẹ́ yóò dojú tì wọ́n yóò já wọn kulẹ̀ yóò já wọn dànù gbogbo ẹni tó bínú sí ọ ní ojú yóò tì kò sì sí ohun ìjà kan tá a lè gbé dìde sí ọ tí yóò lè ṣe nǹkan ó ṣèlérí fún wa ó láàgbọ́n tó lóró lọ́wọ́ ó bí ọba rí àmì ṣe níbi tó wà ìlérí yìí yóò ṣẹ mọ́ ọ lára yes wọ́n dààmú wọ́n dàbí asán yóò ṣègbè ó wá wọn ó kì yóò rí wọn mọ́ àwọn tí ń bá ọ jà àwọn tí ń bá ọ jagun gbogbo ogun tó ń jà lóru òní òní gbúrú ẹ̀ mọ́ àtogun àtológun lórí ọ̀rọ̀ rẹ lórí ilé rẹ lórí ọmọ rẹ lórí ọmọ mi lóru òní ìwà láàyè ọlọ́run yóò fi ọ́ ṣòfò dànù àlàáfíà ọlọ́run yóò sì jẹ́ tiẹ̀ mo fẹ́ kó rántí wípé dídé jésù olùgbàlà ó súnmọ́ tòsí ó ní èmi ń bọ̀ kánkán èrè mi bẹ pẹ̀lú mi nínú ìwé ìfihàn orí ìkejìlélógún ẹsẹ̀ ìkejìlá ó ní èmi ń bọ̀ kankan èrè mi sì ń bẹ pẹ̀lú mi ìfihàn tá a fi hàn Jòhánù nìyẹn lórí ní erékùsù Patmo òòrí ohun tí Ọlọ́run bá tí ò bá dẹ̀ ní í ṣe kò ní í sọ tá a bá wọnú ìwé ìfihàn yẹn náà orí kìíní ẹsẹ̀ ìkeje ó ní Jésù olùgbàlà ó ló ń padà bọ̀ gbogbo ojú ni yóò rí àwọn tó gun lọ́kọ̀ pẹ̀lú gbogbo ojú pátápátá òní yóò rí nítorí náà mo fẹ́ kó múra sí gbogbo tó ń ṣẹlẹ̀ láyé lónìí tẹ́ ń wò yìí àtọ́gún ní o àtìrọ́kẹ́kẹ́ ogun ní o dídé jésù ló súnmọ́ tòsí máa palẹ̀ ẹrù ẹ mọ́ ẹ jẹ́ ká jẹ́ kan lára àwọn wúndí ọlọ́gbọ́n ni wúndí ọlọ́gbọ́n tí wọ́n fi òróró sínú àsùpà wọ́n tún mú extra dání mọ́ sùn lákòókò yìí máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ torí dídé jésù súnmọ́ tòsí lórúkọ jésù àtèmi àti ẹ ìgbàsókè àwọn àyànfẹ́ àní lélẹ̀ mo láàní lélẹ̀ àbá jésù jọba ògo ni forúkọ olúwa ògo ni fún orúkọ olúwa mo fẹ́ kó gbàdúrà kan yìí sí i ẹ pe orúkọ jésù ní ohun òkè olúwa nígbàkúgbà tí olórí áńgẹ́lì ó fún ìpè mo ti dúró nínú rẹ nígbàkúgbà tí olórí áńgẹ́lì ó fún pè olúwa fàánú kà mí yẹ ní ìjọba rẹ ó yá àdúrà. olúwa kà mí yẹ ní ìjọba rẹ. ní báyìí a ó farabalẹ̀ fún àwọn ìfilọ̀ wa ní agbára ti ọlọ́run ní ọjọ́ sunday ìsìn wa yóò bẹ̀rẹ̀ ní ìsìn olóyìnbó yóò bẹ̀rẹ̀ ní quarter to seven ní àárọ̀ sunday nígbà tá a parí rẹ̀ ní aago mẹ́jọ àbọ̀ sunday school yóò tẹ̀lé ní aago mẹ́jọ àbọ̀ sí aago mẹ́sàn-án nígbà tí yorùbá service yóò wọ tẹ̀lé ní aago mẹ́sàn-án sí aago mọ́kànlá ẹ má jẹ́ ká gbàgbé pé àdúrà seven seven seven ti sunday náà a ó tún gbà á bákan náà ní agbára ti ọlọ́run lórúkọ jésù á fún wa ẹ jẹ́ kí a gbòòrò wa àti omi wa sókè orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ agbe ọ̀gá lẹ́ẹ̀kan sí ẹ̀mí mọ́ gba ọpẹ́ wa agbára jíǹde ó yá kó wọnú omi àtòróró yìí agbára ìtúsílẹ̀ ó yá kó wọnú omi àtòróró yìí agbára ìyanu ọlọ́run kó wọnú omi àtòróró yìí lọ gbogbo omi àti òróró tá a gbé dání lórúkọ jésù agbára tó ń ṣiṣẹ́ májẹ̀mú lórí òkè yìí ó yá kó wọnú omi náà lọ kó wọnú òróró náà lọ ohun gbogbo tí a bá lo omi yẹn fún tá a lo òróró yìí fún ó yá kó mú ẹ̀rí jáde lórúkọ jésù mo ní kó mú ẹ̀rí jáde gbogbo aláìsàn tó bá lò ó yá kó gba àlàáfíà ohun tí wọn ọlọ́run fẹ́ fi òróró àti omi yìí ṣe ní seven seven seven yìí lórúkọ jésù ẹ̀mọ́ ó yá ṣe é nínú ayé ọkàn kankan ó yá ṣe é kí ẹ̀rí ó tibẹ̀ jáde a máa yìn ọ́ a máa dúpẹ́ o ọlọ́run gbọ́ àdúrà ògo ni fún ọlọ́run lókè ọ̀run ògo ni fún ọlọ́run lókè ọ̀run ọlọ́run gbọ́ àdúrà jésù kristi olúwa wa ọwọ́ wa méjèèjì lókè mo rọ̀ mọ́ àgbélébù rẹ̀ mo rọ̀ mọ́ mo rọmọ àgbélébù rẹ níbi tí níbi tí ẹ̀jẹ̀ rẹ ṣàn. àgbélébù jésù tí a rọ̀ mọ́ yìí lórúkọ jésù kò ní já wa sọnù ẹ jẹ́ kí gbogbo wa ó kí a sì gbọ́ tí àwọn aláṣẹ bá wí má rìn káàkiri má bá wọn riot lórúkọ jésù ọlọ́run yóò ràn ayọ̀ wa lọ́wọ́ ẹja àti ọwọ́ fún oore ọ̀fẹ́ jẹ́ oore ọ̀fẹ́ jésù kristu olúwa wa ìfẹ́ ti ọlọ́run ìdàpọ̀ tẹ̀mí mọ́ bí a ti ń fara lélẹ̀ ọlọ́run kó darapọ̀ mọ́ wa a ó sunrun ayọ̀ a ó lálà ìṣẹ́gun ìyanu yóò sì ṣẹlẹ̀ orí wa ò ní gbẹ̀bọ̀dì ọfà ò ní bà wá ohun gbogbo tí sátani ti gbà lọ lọ́wọ́ ọlọ́run kó dáa padà fún wa ohun tí sátani ò fún wa téèyàn ò fún wa tó gbà lórúkọ jésù agbára ọlọ́run kó dáa padà fún wa ọlọ́run gbọ́ àdúrà jésù kristi olúwa wa àmín àmín lórúkọ jésù praise the lord. Hallelujah.